على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى ما تسواجه إنه على أي حديث لك جليني أغطى no àwọn ahadith tó wà nù wí two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darussalam orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde hadith number sixty two àtìkà <clears throat> lánàá sì bẹ̀rẹ̀ àlàyé ẹ̀ ibi tá ìbẹ̀rẹ̀ náà là ń lọ ìjíṣẹ́ ńlá Muhammad hadith yẹn hadith ibn Umar ni radiyallahu ta'ala anhuma tó sọ pé sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul náà wé yẹn wọn kọ sami'tu yẹn sí wọn kà mọ́ wa ní ṣókí lòjíṣẹ́ ọlọ́run tí àtàlọ́ ọlọ́run bẹ fún sọ́bà ìpè kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi iṣẹ́ ọlọ́run tí kí àtọ̀lọ́ ọlọ́run fún sọ gbogbo yín pátá ni adarun jẹ wa kullukum gbogbo yín pátá ni <clears throat> wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ ànàrọ̀ èyí àti ì nípa àwọn nǹkan tó ń dá jẹ. al-imamu ra'in aṣáájú adarun jẹ lòun náà èyí àti á sì bí léèrè nípa àwọn tó dá jẹ. adarun jẹ̀lóhùn náà fi àhìlì fún àwọn ará ilé ẹ̀ wọ́n mọ̀ sóòlù náà ní ìrọ̀yẹ́ ti á sì béèrè nípa àwọn tó ń dàjẹ́ wàlmẹ́rẹ̀ àtúrọ̀ ẹ̀yà obìnrin adarun jẹ̀lóhùn náà fi bayti sawjiha ní ilé ọkọ rẹ̀ wọ́n mọ̀ sóòlù tún àrọ̀ ẹ̀yà ti ha wọ́n sì bí nípa àwọn tó ń dàjẹ́ wàlhọ́ọ̀dì mọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ sì ni ọmọ ọ̀dọ̀ adarun jẹ lòun náà fíìmà lèsà yéèdì ì nípa dúkìá olówó rẹ̀ dúkìá yẹn tó gbà síṣẹ́ amúṣàlàyé insha Allah ta'ala wa mas'ulun an ra'iyatihi á béèrè lọ́wọ́ náà nípa tó ń àní gbogbo yín jẹ ní á sì bí yín nípa tẹ̀ndájẹ́ àlàyé yẹn wá ń ibi tá a dé ní alẹ́ ìmáàmù rọ́ọ̀ìn a sọ pé wa Muhammad sallallahu alaihi sọ pé ìmáàmù ni adarànjẹ́ lónà àwọn ṣàlàyé pé ìmáàmù yẹn pín sí méjì ṣùgbọ́n tá alákọ̀ọ́kọ́ gangan mọ̀ntòkò bó ṣe gbé wá yẹn alẹ́ ìmáàmù èyí tá a mọ̀ tí gbogbo ọkàn wọ́n lọ tí wọ́n bá ní ìmáàmù ní tá a sì bí a ṣàlàyé nípa ìrun kíkí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe jàǹbá àwọn tí wọ́n ń dá àjẹ́ nípa ìrun kíkí tí wọ́n kírun bàtàbàtà tí wọ́n kírun báṣubàṣu wọ́n kírun wúruwúru wọ́n kírun wúruwúru nítẹ̀síwájú ilé insha Allah ta'ala à ń ṣàlàyé wípé al-imam aṣáájú àwọn tí wọ́n ní kó dàjẹ́ tí wọ́n ní kó ṣáájú fún o gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ bó ṣe ṣáájú fún wọn irú ẹ̀ náà ni tó kú sínsìn àti òkú ṣíṣe ìyàtọ̀ ń bẹnu méjèèjì àwa mùsùlùmí a ṣe òkú a máa ń sin òkú ni ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù ló wà tó yẹ pé irun tí wọ́n ń kí sókù là ń kò máa kí tó bá ti débi tí wọ́n ti tẹ́kù sílẹ̀ kí bàbá ìmáàmù tó yọ tiẹ̀ tó wá yóò ti gbowó lè jẹ́ five thousand ten thousand báwọn ọ̀pọ̀ kù ń bá ṣe jẹ́ gbajúmọ̀ àtolówó sí tàbí bí àwọn ọmọ òkú yẹn bí wọ́n bá ṣe rí jẹ sí yàtọ̀ sí pákó yóò kọ́kọ́ gbowó ṣùgbọ́n ẹbí léèrè imam kí ni wọ́n ń ké nígbà tí wọ́n ń kírun sókùlà nígbà tá a kò ní kéwù rẹ̀ sókè yóò kàn máa jẹnu wúruwúru ni kò mọ nǹkan tí wọ́n ń wí. òun ló fà á tó fi jẹ́ pé nígbà tí wọ́n bá sìnkú tán yóò jókòó yóò ṣẹ̀ máa ló ń ṣàdùà nígbà tó jẹ́ pé kókù ńgbà tá à ń kírun sókù yẹn lára àdúrà gan la ń ṣe fún allahumma kfiri li hayyina wa mayyitina wa kabirina wa saghirina wa dukurina wa unthana ẹ̀rí allahumma allahumma kfiri li hayyina olúwa ṣàforíjì fún àwọn alààyè inú wa wa kabirina allahumma kfiri li hayyina ọlọ́run ṣe fún àwọn alààyè inú wa wa mọ èyí tìǹà àti àwọn òkú inú wa lórí ẹni tó ti kú yẹn àti àdúrà fún pẹ̀lú ọ̀nkó ṣàforíjì fún hmm. wa kábíìrì na àwọn àgbààgbà inú wa bá ní ṣàforíjì fún wa wa sọ̀gìrì náà àtàwọn ọmọ kéékèèké inú wa bí wàá bá ní ṣàforíjì fún wa wa dókòrì náà àwọn ọkùnrin inú wa bá ní ṣàforíjì fún wa wa òǹfàànà bẹ́ẹ̀ ni àwọn ọmọ obìnrin wa bá ní ṣàforíjì fún wọn ẹ̀rí ẹ̀rí man àhàyẹ́yìta òmìnira ẹnikẹ́ni tó bá ní kó máa bẹ láyé kó máa bẹ láàyè inú wa fáhì alàlẹ́ islam ọlọ́run jẹ́ kó máa bẹ láàyè látàrí ti islam wa man tawaffayta òmìnira ẹnikẹ́ni tó bá sì gbẹ̀mí ẹ̀ nínú wa fàtàwáfà ò alàlẹ́ imán jẹ́ gbẹ̀mí ẹ̀ lórí gbólóhùn la ilaha illallah lórí iman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ kìí ṣe pé níbi tí wọ́n lára pé ká máa ka gbogbo ẹ̀ hmm? ọmọdé ló kú àwọn àdúrà tánà bí ṣe fọmọdé eh? àtàwọn àdúrà mi a lè ṣe ẹlòmíì ti ni ò mọ ní tí máa sọ ò mọ tá n kà ń ó sáré pé ni. sáré aláàgbára sàmà àlékún lọ sìnkú náà kí ni wọ́n wí kò mọ̀ á bí ọ léèrè gbogbo àwọn òkú tó kírun sí lára ẹ̀ njẹ́ o ka nǹkan tó yẹ kó o kà ètò ayanilẹ́nu pé ńgbà tí wọ́n bá wá fẹ́ sìnkú ṣe jókòó èyí tànà bí ò ṣe tí ò sí inú òní wọ́n wà lọ nìkan kéèyà àsìn fòkù ọ̀rọ̀ tí ò yé tó kàn gbọ́ lẹ́nu ẹnìkan bóyá afá kan. kọrọ eh? wọn ọ̀rọ̀ anábì ni ẹ̀kẹ́ yàásín fáwọn òkú kọ́rọ̀ òṣòro tàyàásín lè mọ̀ tààkù ọ̀rọ̀ tí ò yìí tí ò lẹ́kọ̀ọ́ débẹ̀ tó ní ọ̀lọ́ ọmọ yàásín ló ń jẹ òkú àwọn kájà ní kùrìsì yìí ti jókòó gbogbo báwo ló ṣe tọ́ wọn lọ́nà sí ọ̀nà báwo ló ṣe tọ́ wọn lọ́nà ó tọ́ wọn lọ́nà ó sọ wọn nù ni ó jẹjọ níwájú ọlọ ó jàǹbá wọn ó tàn wọn jẹ táwọn tó sì nímọ̀ nípa ẹ bá ń ṣàlàyé ó ní kí wọ́n gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu àwọn ọmọ yẹn tíra àwọn yẹ̀wúdí ni wọ́n ń kà ó sì mọ̀ pé rọ́ọ̀lù ń pa anabi sallallahu alaihi wasallam mú àdìsá ń kà lánàá hmm? àṣà àdìsí yẹn lánàá fún wa muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá hadisi abu ya'la maqil bunu yasar ah, tó ní sami'tu rasulullahi sallallahu alayhi wa sallam yaqulu ma min abdin yastari'ihi llahu yastari'ihi llahu ra'iya ẹrúsìn kan ní àwọn ẹrúsìn ọlọ́run ọba a ò ní fi ṣe adarí lé àwọn kan lórí ìyàmú tó yá ọmọ ìyàmú tó kú níjọ́ tó kú wàhúwàá wá òwúlẹ̀ hàl gbà tó kú yẹn ó kú lẹ́ni tó ṣe pé rọ́ọ̀ṣùn lè rọ̀ ìyàtì ó yan àwọn èèyàn jẹ ó ń tan àwọn èèyàn jẹ ni hmm? bọ̀ṣáàṣì ni ilà àhárọ̀mọ̀ lọ́hùn alílì jẹ̀nà àyàfi pé ọlọ́run ọba ó ṣe àlìjẹ̀nà léèwọ̀ fún rẹ̀ níbẹ̀ sọ́hánàlá yóò ṣe wọ́n ní kíni ọlọ́run ọba ó ṣe àlìjẹ̀nà léèwọ̀ fún hmm? ojúṣe ìmáàmù yẹn kò ní mójútó yóò máa tàwọn jẹ́ ó sì mọ̀ ah, bó làwọn ṣe wáá rówó tó bá yí pé ti súnà yẹn ní àtẹ̀lé tí ó jáde lẹ́nu ẹ̀ nìyẹn ah, ẹ máa ti la onísúnà ó dọ̀rùn subhanallah kí ló wá jẹ́ ìmáàmù sí ìgbà tó máa bẹ̀ tó kú gboko lọ <clears throat> kó lọ máa ṣiṣẹ́ lóko tó wá sì jẹ́ òwò ló fẹ́ máa ṣe ni lọ́ máa ṣòwò hmm? tó wá sì jẹ́ ṣe ọwọ́ ló fẹ́ kọ́ lọ kọ́ sí ọwọ́ bó jẹ́ ìwé ló fẹ́ kà lọ́ọ̀kà kò mọ̀ pé tayé lòun bá kiri kó kàn kírun ọ̀ràn yàn kó fò jáde mọ́ṣáláṣí máa sá káàkiri ṣùgbọ́n gbà tó ní ìmáàmù oní kí o ló fẹ́ ké ẹ̀sìn ẹ̀sìn ló fẹ́ ṣe ṣùgbọ́n síbẹ̀ ń ta àwọn èèyàn jẹ wọ́n wo kò fà yẹ ló mú èèyàn wọ̀ náà ọlọ́mọjà wọ̀ náà ojúṣe ìmáàmù yẹn gbà táwọn bá jókòó tán kí sọ́ra ti yà á sìn ọ̀nà fẹ́ ṣe fìdá òfókù láìláà ìlàlá láìláà ìlàlá one thousand five hundred one hundred kó bá ṣe rí wọ́n ṣe wàá jókòó àwọn ọmọ wọ́n tó hmm? àwọn yóò máa fowó kulẹ̀ mo gbọ́ àwọn ìmọ̀ ọ̀rọ̀ lọ́nà ọ̀kadà ara kémi wà ń bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń sọ ṣùgbọ́n mo gbọ́ lẹ́nu ẹ̀kan tó ní ah, <clears throat> naira owó múnkàrà tí kiri tí wọ́n fi wa nàkìrì wọ́n ọ̀rọ̀ lọ́wọ́ àwọn sàrí bá wa. sallallahu alaihi wa sallam wọn ni wọn fowó lẹ kí wọn di wọn lẹ́nu kí wọn ráyè béèrè o wọn má béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òkúnu sáré sanwó mọkàrà tìǹkì àwọn ẹlòmíín owó kínní kan owó haircon nínú sáré subhanallah gbogbo ẹlẹgbà gbogbo ẹlẹgbà àlàyé táwọn ọgbọ́n òkú ní láti gbọ́ nípa ogún pínpín báwo ni wọn ṣe ń pín ogún nílànà ìṣẹ̀lẹ̀ kẹsàlẹ fún wọn àwọn opó kí ni ojúṣe yín sí wọn kí ni ojúṣe àwọn opó kí ni wọ́n ṣe ń bẹ̀ yọ́ nígbà tó kó bá tún fẹ́ jáde lẹ́tùn ní ó ní tí wọ́n ṣe wọ́n dáná ẹ̀tùn lẹ́fẹ́ wá ṣàdúrà fáwọn opó pé wọ́n parí opó wọ́n fẹ́ jáde wọ́n tún dáná ẹ̀tùn kó wàhálà bò wọ́n wọ́n tún máa wówó tí wọ́n fi dáná oúnjẹ ẹ̀tùn lọ gbowó ń bẹ̀ pé ẹ̀yẹ ẹgbẹ́ fẹ́ jáde bóyá ẹ̀sìn dọ́mi àlọ́ aláìsàlọ́ alá subhanallah àtàwọn kan jákàjákà báwọn yìí kọ́lọ́n kò sànù wa nípa tó kù nípa ìmọ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ìwọ imam tó nímọ̀ nípa ṣẹ̀ríà bó ló ṣe fẹ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn irun tó ń kí gan ò mọ́ kí kò yẹ ọ. ní àdéhùn mọ̀ nǹkan lẹ́ẹ̀kan yẹn inú rìwáyà mi ànábì ní fàlàmìyà hótọ́há bínọ́síhì làmìyà jìdí ìhàtàlì jannah. Hmm? ẹni bẹ́ẹ̀ tí kò bá jẹ́ wípé ó rọ kiri ká àwọn èèyàn rẹ̀ náà bí nọ́ọ̀sì pẹ̀lú pé kó máa ṣàlàyé ẹ̀sìn fún wọn kó máa fẹ́ wọn fẹ́ rí tá lè tú sí nìyẹn nasiha hm? kó máa fẹ́ wọn fẹ́ rí máa ṣe nasiha tí wọ́n pe ni kó máa bá wọn sọ àwọn ọ̀rọ̀ tí ó máa jẹ́ ọ̀rọ̀ tún gbèsè ayé wọn ṣe kó máa bá wọn sọ. So làmìyẹ́ jìrì rọ ìhà tàjà anábì ní kò ní gbóòrùn àlìjẹ́nà kò tí gbóòrùn àlìjẹ́nà ẹgbà wa mi sọ pé mẹ́rin àmìrin yẹ́lì òmọ́rọ̀ mùsùlùmí a ní rí kan ma ṣáájú tí wọ́n ní kó máa darí àwọn mùsùlùmí fún màláyé jihadùlá kò gbìyànjú lé wọn lórí kò gbìyànjú kò dààmú lé wọn lórí wọ̀yá ń sọ̀hù lẹ́hùn kó sì máa ṣàlàyé tí ó jẹ́ kí alámọ̀rí wọn ó dì tí ó jẹ́ àtúnṣe wọ́n fẹ́ wọn fún rẹ̀ ilẹ̀ alẹ́mi yẹ́dọ̀ kó lùmọ́ òun lè jẹ̀ nà ní wàá lè jẹ́nà pẹ̀lú wọn ọ̀nà owó lábílẹ̀ gbà fẹ́ fi fáwọn èèyàn náà síhà anábì sì ti sọ àdínú náà síhà kúlìnà lima lillahi wa li rasulihi hmm? lillahi wa li rasulihi wa immatihim wa amatihim hmm. ẹ̀rí lọ́nà kó ṣàánà wa ó ṣáàdì tí wà lórí ìyẹn lọ ṣùgbọ́n ní wọn kàn fẹ́ ṣàlàyé ṣé kí n bẹ̀ nítorí àsìkò ní pé ìmáàmù ni wọn nà sí àwọn olóde ẹ̀fẹ́ ṣe fáwọn èèyàn tí ò mọ kí ó tí ò kùránì gan òye òun ló sì jà sí mọ́mù yìí gbogbo èèyàn ló sá pé bàbá yìí èèyàn bá dùn mọ́mù yóò lọ ni ó dàbí tọrọ rẹ burú dé bí ò sí ilé ẹnìkan ò lè gun mímbàrí rẹ subhanallah ọlọ́run kò ṣàánú wa so tá à ń ṣàlàyé ń bẹ̀rù náà ni pé má ṣàlàyé ẹ̀sìn fún wọn lọ́kọ̀ torí pé wọ́n bí ọ nípa àwọn jama báwo ló ṣe dá àwọn jẹ̀sìn kí ló ṣe lálàyé fún wọn nípa ẹ̀sìn ṣé o tọ́ wọn sọ́nà ni àbò ṣì wọn lọ́nà ṣé o tò wọn lọ́nà ni àbò dọ̀nà wọn rú hmm. ló fi dé ọ̀dọ̀ àwọn tí wọ́n tún jẹ́ adarí kéékèèké àwọn bàbá àwọn afá alásàlátù àwọn obìnrin ni wọ́n kóra wọn jọ sọ́dọ̀ rẹ̀ yìí wọ́n náà ló ló ń ṣe àsàlátù lóòjọ́ jimá àsàlátù lóòjọ́ sunday yọmọlẹ ahad lóòjọ́ aládì wọ́n jókòó wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n wọ white uniform wọn nìyẹn hmm? aṣọ funfun wọ́n àjókòó ẹwà máa ka oríṣiríṣi nǹkan sí wọn lẹ́nu ní tó yẹ kó ṣàlàyé ẹ̀sìn ò ní ṣàlàyé ẹ̀sìn jálàbí ló máa ṣe ń bẹ́ẹ̀. gbogbo àwọn obìnrin yẹn pátá náà ni ó wá sọ́dọ̀ fún jálàbí mẹ́tẹ̀ ṣe ń wá fún jálàbí yóò tó méje inú wọn náà tó ń fẹ́ kí ló ń ń jẹ́ méje hmm? wọ́n tó ń jà sí ọ̀gàn tó ń jà sí ọ. Ehm, bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ti gbé lọ́wọ́ ètò gbé wá ọmọ àgùntàn ọmọ ẹlẹ́dẹ̀ àfà ọmọ ajá àtoríṣiríṣi nǹkan ìgbín gbogbo ẹ̀ ní máa mú wá fún wọn náà sì láfa àwọn níbi kíni níbi àsàlátù àwọn ọmọ tẹ́sìn yìí tí wọ́n bá ń ṣàlàyé ilé àwọn ìyá wọn ó gbé wọn lẹ́nu ó dákẹ́ ni ó dá wọn lákẹ́ ó gbẹ̀nu wọn sọ̀n torí pé wọ́n ti kọ́ wọn níkọ̀ọ́kọ́ torí tí wọ́n fẹ́ jẹ́ ó sòdodo fún wọn ó sì mà pé rọ́ọ̀lù pa fún wọn nábìlẹ̀ òní wà lìjẹ́ náà pẹ̀lú wọn wọ́n bí ọ léèrè nípa wọn bó ló ṣe tó àwọn obìnrin náà lọ́nà sí bó ló ṣe tó wọn lọ́nà sí gbogbo ẹni wọ́n béèrè lọ́wọ́ ìdí nìyẹn tó jẹ́ kó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn àsàlátù tá a kó jọ ládùúgbò afẹ́lẹ̀ ọ̀dá wa ká nìyẹn tó wá ti díjọ́ sunday sunday rendezvous ní ká pè hmm, ètò kan wà lẹ́yìn tí ìjọ tó ń pè ní sunday rendezvous àwọn náà wá aṣọ tó wá ti ní ṣọ́ọ̀ṣì wákàlà ń lọ ń dá ń bẹ oríṣiríṣi orin hmm? àwọn ìyá wọn jó wọn máa fowó prayer request wọn ti kọ́ àjù sínú kóló wà náwó mọ́kànlá tó bá ti mọ́ ẹni yẹn ló ń ti ṣe oríire nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn pọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣàrẹ̀ ẹ̀sìn wa wọ́n bí ọ léèrè o báwo ló ṣe dá àwọn ìjẹ́sí so táwọn ìmáàmù nìyẹn ó gbọ́ o ojú bá yẹn lọ kálukú lọ máa wò ṣùgbọ́n à ń sàlẹ̀ ilé kó máa jẹ́ náà sí ìhà fún wa kó máa já túnṣe fún wa ọlọ́run bó ṣàánú wa hmm? àti oríṣiríṣi àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tá a dá sílẹ̀ ìwọ ni mọ́mọ́ wọ ni míṣánná wọn ẹlòmíì míṣánárì ìmíì míṣánná òun là fẹ́ ẹgbẹ́ míṣánná one míṣánná two òun là fẹ́ ẹgbẹ́ yẹn ò ṣàlàyé ẹ̀sìn kankan fún wọn ló ń dá wákà ń bẹ̀ ní owó ni. ụwa wà ní hajj 2013 a wà ní uh, hmm. a <clears throat> ni <clears throat> àwọn ẹgbẹ́ ó sọ ń bẹ̀ pé wọ́n gbé fóònù láti maka láti àròfà ó ń ṣe ó lọ bọ́ sí ọjọ́ tí wọ́n máa ṣe wọn ní èló ni wọ́n ní gàǹtì ẹ̀nà sókè jẹ́ two two hundred naira àbí five hundred naira ọ̀yà àná sókè bẹ́yẹn àdúrà yẹn ni mo ń ṣe lọ́wọ́ lára fàbá ọ̀yà àná sókè mọ tọrọ tó bá ń fẹ́ bẹ́yẹn ẹ̀yà dálẹ̀ kò jù ú lẹ̀ bẹ́yẹn bí <laughs> mo ń gbọ́ tó ń sọ lára fà lẹ́gbẹ̀ẹ́ nígbà mo yẹn tẹ́ bá ti jù lẹ̀ <clears throat> ó ti rẹ̀ tí ó bá kó lẹ̀ ńlẹ̀ wọ́n ná sókè lọ́wọ́ lára fàbá turn yourself to God àìmọ̀kan bẹ́ẹ̀ títí títí tó fi jẹ́ káwọn èèyàn gan mọ̀nà rúbìdà wà wà rọ́ọ̀dì fọwọ́ tọ́ọ̀gùt àtọ́ọ̀gùt mínà tọ̀wọ̀ àgbìt mọ̀nà rúbìdà wà wà rọ́ọ̀dì mọ̀ndá àyílà ìbàdà ti dàn sí i wọ́n àwọn tọ́ọ̀gùt àwọn èṣù táwọn èèyàn ń sìn àwọn ọlọ́run irọ́ ọ̀kan náà ẹni tó bá pèpè sí ìbàdà ti dàn sí i pé káwọn nínú rẹ̀ ni ẹni tí wọ́n ń sìn wọ́n wà rọ́ dín ó sì yọ̀nù sí àwọn èèyàn tí ń wò pé àṣẹ ń bẹ lẹ́nu bàbá yẹn ẹnu ẹ̀ làṣẹ wà àwọn èèyàn tí ń wò ẹ̀ pé àrùn tó bá ti sọ ó ti bọ́ sí nìyẹn olófà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń lọ yí ilé epo tí wọ́n fi ti ń kọ́ káábà sínú ilé wọn tí wọ́n láàfà làwọn táwọn èèyàn náà sì ń rọ kíkà ẹ̀ tí wọ́n ń yípo ìwọ ló pé wọ́n kí máa ṣe mọ́sùlùmí wọ́n béèrè lọ́wọ́ rẹ bó ṣe darí àwọn èèyàn jẹ sí tó ń sọ wọ́n nù nìbàdàn àwọn èèyàn wà bẹ́ẹ̀ ta ní wulẹ̀ ká ṣe máa dárúkọ àwọn èèyàn mọ̀ Ghana lẹ́nijọ́ mẹ́ta mo tún rí àwọn èèyàn ń ta wá àfa àwọn èèyàn tẹ̀lé ìmọ̀ sọ wọn nù lọ wọ́n béèrè lọ́wọ́ èyí káwọn èèyàn ti ẹ̀ wí mọ́ bí kéwù ní bí èsì kékeré kan sí ní fàǹfà kékeré kí ni ń kí ń fàǹfà pé èdè ìlú wọn ni kò tiẹ̀ yé mi ṣé kéwù lélẹ́yìn ni àbí kìnnì àdìwọ́ náà tó ohun náà kàlẹ̀ oríṣiríṣi fáwọn èèyàn tí wọ́n sì pọ̀ lẹ́yìn rẹ̀ ahámúsàkọ́kù aláwo ìyàsò kí ní yóò ní lè yé kò ní yé wa. a ṣe Qur'an ní tó rọrùn láti máa kà láti rántí. kí ni ìnira ń bẹ níbo ló dàbí ìjọ ẹnìkan sọ̀rọ̀ tafula ó wá ń sọ̀rọ̀ nípa ara ya ya ìlú ẹn pé tíra kan wà tá ń pè ní fawzul azim fawzul azim tí àyẹn tí yẹn bá kí yàásín tán yàásín múlẹ́kù ìsáwáka hútùbà rẹ̀ wà ń bẹ̀ nínú àwọn hútùbà yẹn àwọn orúkọ kan wà ń tí wọ́n ń pè kọ̀ọ̀kan tó ń ya arọ́ka ya ìlú àfàìwá ni ah, àwọn tí ò yé ya ìlú ah, méjì ni o ó ní èyí tó ń sọ tiẹ̀ ó ní gbogbo àwọn onímọ̀lẹ́kà ní jẹ́bẹ̀ ó làwọn ọkùnrin pé jìbìrì ìlú nìka ìlú ìṣẹ̀rọ̀fí ìlú kìnnìkan lù lónírẹ̀kàyà ìlú mọ̀lẹ́kà nù sọ àwọn èèyàn nù so wá wà nù àpẹká mọ̀ pé mọ̀lẹ́kà ni nígbà tá ìṣe nà sọ̀rọ̀ sọ pé holy Gabriel wà holy Michael wà lódà àwọn àgùdà tí saint ìyẹn làwọn àwòlè àwọn tí àwọn gbà wípé wọ́n jẹ́ ya wòlíì Saint Christopher Saint Augustine tí wọ́n mọ̀ pé wọ́n pé màláìka gbàtà iṣẹ́ àwọn kérúbù tí wọ́n mọ̀ pé màláìka ọlẹ́mí inú ọkọ rẹ̀ wọ́n ní ìdá ìdá Mikael ìdá Mikaela wọ́n fi ìdá yẹn síwájú wọ́n gbẹ pẹ̀lú pákó ìdá yẹn ló máa fi gé ẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ pé ó Michael haram inú ìṣẹ̀lẹ̀ Islam ṣíríkù nìyẹn bọ́ ni a lè pé màláìka rárá nukminu a nígbàgbọ́ wípé kí ni pé ọlọ́run ọba ó dá àwọn màláìka àwọn màláìka ń bẹ. Hmm? kullun amana billahi wa malaikatihi wa kutubi gẹ́gẹ́ ṣe wà nù parí suratul baqara wa rusulihi la nufarriqu bayna ahadin min rusuli wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilayka al-masir ọlọ́run á pè é إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ولوانا تقول سورة 3 آية 200 سورة إليك تعايا إقدا 200 نيه لو كايري هل يكون ملائكة lọ́kàyà yìí mọ́ ṣé kò sí làákàyè ni pé àwọn àwọn akọ̀wé màláìka kí ló ń pè fún ń pè àlùjẹ̀nu ó ń pè màláìka ìkànnà èkejì mo kà yẹn nù wé àwọn Islamic publication bureau nígbà tí wọ́n kọ ọ̀rọ̀ lórí wọ́n sọ́lọ́tún yaasin kéèyàn fi ṣàdúrà IPB ńgbà yẹn Islamic public wọ́n á rí wọ́n wá fi wọ́n á fi footnote síbi yàrọ́kà yà ìlú àwọn náà kọ eh, wọ́n kọ òtúbà yaasin ìgbà tí wọ́n á lọ bí footnote nísàlẹ̀ wọn á ní rọ́kàyà ìlú wọn ní eléyìí àwọn rọ́kàyà ìlú yẹn wọn ní orúkọ wọn ní eléyìí ní àdúrà yìí òun ni ànábì wa Yunus ló ṣe nígbà tó wà nù ẹja tọ́lọ́wọ́n bá fi ṣe kíni tọ́lọ́wọ́n bá fi yọ nínú ẹja mo ní subhanallah wọ́n tún dàda pọ̀ ọmọ lọ wọ́n tún pọ̀ ọmọ Yunus nígbà tọ́lọ́wọ́n bá sọ fún wa nù Kùránì pé ó sọ wípé la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin tọ́lọ́ ń sọ fún wa kó sọ ní kúránì yẹn ah, wàláwọ́lá minal musabbihin ọlọ́tí ìbá ipò wà náà tó ń ṣàfọ̀mọ́ ọlọ́run ni kí bá wà nú ẹja yẹn lọ́jọ́ gbèdè ni ọlọ́run sì sọ pé lóhun tó sọ fún wa ìlànà bí sọ pé sallallahu alaihi wasallam ismùlá ilẹ̀ adam orúkọ ọlọ́run tó tóbi jùlọ èyí tó ṣe pé ìdá àdóríyà àjàbà tá a bá fi bẹ ọlọ́run tá a bá fi pè yóò dá wa lóhùn wàyídà a bá fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àátọ́ yóò fún yàn la ilaha ila anta subhanaka inni kuntu minaz zalimin direct verse kùránì ni o pé tí ànábì Yunus sọnù àwọn sọ pé ní ìlú ló sọ ń bolẹ̀ ló sọ bẹ́ẹ̀ ni ṣé kùránì àwọn èèyàn sọ àwọn tẹ̀sí jẹ́ ìmáàmù níbi kan tẹ̀mọ́ lẹ́yìn fún wọn náà kàlẹ̀ ẹ má gbàgbé ahamusa kọ́kù aláwòyá so mo bá débẹ̀ o àwọn oríṣiríṣi ní kàlẹ̀ tẹ́ ẹ̀ ní rí kó ní tọ̀nà kò ní ní ìtumọ̀ kankan ní èdè lára wọn ni àkùlé yéyìn gbólóhùn táwọn àwọn àǹjànú fi ń bẹ lọ́hùn nìyẹn báwo ló ṣe mọ̀ páwọn àǹjànú fi ń bẹ lọ́hùn jówàánú nǹkan tó Kùránì sọ fún wa jówàánú tánàbì sọ fún wa kò lè yéyìn àṣírí ni kí ni ń ṣàṣírí nígbà tó lọ́n sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní quran wa ma huwa ala al-ghaybi bid-danin wa ma huwa ala al-ghaybi <clears throat> bid-danin hmm? ọlọ́run ní anábì tí ẹ rí yẹn sallallahu alayhi wa sallam kì í ṣáhùn nípa ìmọ̀ àkọ́kọ́ gbogbo ń tọ́lọ́run bá fi rán ló fi jíṣẹ́ kì ṣáhùn nípa ìmọ̀ àkọ́kọ́ wa ma huwa ala al-ghaybi bid ó kílíà ó wà ń jízu àmọ́ kìí ṣe nǹkan tó jìnnà láti wá nínú Qur'an máa wà nù suratu Takwir ló máa wà insha Allah ta'ala hmm. suratu Takwir wa ma huwa 'ala al-ghaybi bidanin suratu Takwir sura eighty one <clears throat> nínú Qur'an sura eighty one aya twenty four wa ma huwa kí anábìtẹ̀ rí yẹn 'ala al-ghaybi bidanin kìí ṣe tó ń ṣe ahun nípa ọ̀rọ̀ tó pamọ́ alàlọ́gọ́ ìbílùmọ̀ ló gẹ́bì tí ń sọ gàngàn a kò lè yẹyìn àwọn ṣéwù kan ló wà lọ́wọ́ wọn rárá o gbogbo ń tọ́lọ́ fi ránà bí ló jíṣẹ́ pátá ọlọ́ni bálẹ̀gìmà ń zila ìlẹ̀kì jẹ́ ń tọ́lọ́ wọn bá fi ràn so sírù ọ̀tún ni àbí sí ẹ má pè ní sírù ẹ má pè ní àṣírí ẹ pè ní sẹ́hẹ́rù ẹ pè ní dán fáwọn ọkọ̀ dé ìṣù lójú wa ọlọ́ọ̀bá yóò fún wa lágbẹ̀yẹ inshallah ta'ala àdádó lórí tọrọ àwọn aṣáájú ẹ̀sìn níbi kọ̀ọ̀kan tí wọ́n fi hàn ha káfíà tó ń fi kàn kún àwọn aṣáájú ẹ̀sìn yàtọ̀ sí tẹ́lẹ́gbẹ́tẹ́lẹ́gbẹ́ ah, àwọn tí èsì tẹ́lẹ́gbẹ́tẹ́lẹ́gbẹ́ náà kọ́ hmm, màá bọ̀ lórí ọ̀rọ̀ inshallah ta'ala ńgbà tábà máa sọ̀rọ̀ nípa àwọn wulatul umur àwọn tí wọ́n ní kí wọ́n máa mójútó àlámọ̀rí mùsùlùmí ní pàtàṣẹ àbí àlámọ̀rí àwọn èèyàn ní pàtàṣẹ tó náà gbọ́ àwọn tá a jẹ́ ká lọ yí padà ká lọ kẹ́kọ̀ọ́ nípa ìmáàmà báwo la ṣe ń jà láṣáájú kò séyìn ó lè jẹ máàmù lórí ìjà lórí àìmọ̀ kan lóòótọ́ ó lọlé ike ó ti jáde mọ́ríkàs láti 1979 ló ti jáde tó tẹ́nì kan máa ń sọ pé àwa àti kéwó láti 79 ni mo ti jáde mọ́ríkàs masha allah barakallahu fik ọlọ́run ó fà lùbáríkà sí ṣùgbọ́n láti 1979 jẹ́ ògbà tí ó tún wo tíra kankan mọ́ ọwọ́ àwọn orin tẹ́ ti há sórí ń jọ náà àwọn Ah, àwọn tí bàbá kàmọ́lì kọ́ńkì ó gangan ni adúpẹ́ òwà náà tí bàbá kọ́ direct ṣùgbọ́n láti jọ́ tó ti kù ní èké kí ló tún wo ṣé ìmọ̀jú sójú kan ṣé kò ní tẹ̀síwájú ṣẹ́kọ̀ọ́ ò tún ti tẹ̀síwájú hmm. ṣé ah, eh, for example in chemistry chemistry sì láyé molality kéèyàn lọ ṣe wáyé kì í sìn yóò rí molality gbàtẹ́ńkù molality wọn tún di molarity tó bá ń ṣe tó bá ń under titration hmm? volumetric analysis kí wọ́n sọ mava kó lọ consin odo zero ó ti di concentration wọn lò sí mava ó kàn mú ìyàwó àánú chemistry àbí kó lọ máa sọ pé sulfuric acid àbí nǹkan nígbà tọrọ iu packing nomenclature ti dé àbí naming ní organic compound àbí physics náà kó máa sọ̀rọ̀ inch. Eh? ò ń sọ̀rọ̀ inch ò ń sọ̀rọ̀ hundred weight nínú fífíìsì ta ló fẹ́ gbọ́n tó ń sọ yìí zero ni wọ́n fún ẹ o lẹ́sà unit o lọ́n lo unit jọun o hmm? lọ́n lo ton o lọ́n lo kìíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí mathematics ó lẹ́wọ̀n sí táwọn tọ́píìkì mi ti dé kí ẹ wá ní tijọ́ ló ń fẹ́ jókòó tì tí wọ́n ti ń ṣe modular arithmetic reasoning ti wà ń bẹ̀ logical reasoning logical reasoning ó ti wà nù tó ń tẹ́ ń ṣe ń sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ní topics kí wà ní ah òun ti graduate university láti 1983 gbogbo nǹkan lẹ́wọ̀n yẹ olódo lèyìn ó jẹ àwọn new things university náà kó ló jẹ́ lecturer kò mọ̀ upgrade knowledge ẹ̀ kò mọ̀ upgrade ìmọ̀ there are new things terminologies ó ti dé tí wọ́n sọ̀rọ̀ nípa digital revolutions tí wọ́n sọ̀rọ̀ nípa knowledge explosion wọ́n ń sọ̀rọ̀ nípa software development wọ́n ń sọ̀rọ̀ nípa the use kí wọ́n wá ní nísìn fóònù lóde nísìn ló lò lè lò o mọ bó ṣe lè browse o mọ bó ṣe lè ṣe o mọ bí wàá ṣe lo software o lè lo àwọn nǹkan tí wàá fi bá wọn ayé sọ̀rọ̀ níbi tó jù láde hmm? kọ́lọ́run ṣàánú wa bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìmọ̀ gbogbo ohun tí ń jẹ́ ìmọ̀ èèyàn ò máa tẹ̀síwájú ó máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ àwọn ìbéèrè míì wà tó gbọ́ rígbà tó wà nílé kí wọ́n bá bí ọ́ nìṣe ó kàn fọpọlọ tú àbí ọlọ́run níjẹ́ kó wọ náà báde sì yẹn ṣe sọ ilẹ̀ lẹ́mìíyà dé kòlùmá òmìnir jẹ̀nà ọlọ́run dákun ṣàánú wa ẹ ṣe wà lọ́mọ náà lẹ́mìíyà jìdí rọ́ ìhàtà àlìjẹ̀nà kò ní gbóòórùn àlìjẹ̀nà ọlọ́run ṣe wà lọ́kàn náà